العبد وأنت الخالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق إلهي أنت ربي وأنا أعبد وأنت خالق وأنا المرزوق مرزوق وأنت المالك وأنا مملوك وأنت المالك وأنا مملوك إلهي أنت ربي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مديل له وما يدل فلا هادي له أشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عالم الغيب وشهادة الكبير المتعال rabbi israhali sodiri wayasirili amuri wàhulili okidata min lisan yafqahu qawli mokiwa pẹ̀lú kíkí tí ó dáa jùlọ ètí ọlọ́ni máa fi kíra wa ní surat nisa chapter four verse sixty six pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. àti anabi wa isa alayhi salatu wa salam bóun náà ṣe máa ń kí àwọn ènìyàn nígbà tó fi wà lórí ilẹ̀ nínú Luke chapter number twenty-four verse number thirty-six pé shalom aleichem which means peace be unto you àláfíà ọlọ́run ọba kó máa bẹ lórí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa. ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń fi àkókò yìí gbọ́ mi ẹ dákun ẹ bá mi sí à prógámù yìí dáadáa torí mo ti a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí ó sì pàtàkì pọ̀ àbí Allah subhanahu wa ta'ala nínú ọlá àti àánú rẹ̀ ó dó ti oníkó wa wa. ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin olùgbọ́ mi tọ́píìkì wa tí a máa ṣiṣẹ́ lérí ẹ̀ nírọ̀lẹ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni true and false prophet àwọn olótìtọ́ àti àwọn tí wọ́n jẹ́ onírọ́ tí wọ́n ń pera wọn ní ànẹ́bí ọlọ́run àkọ́kọ́ lọ́dọ̀ àwọn elédè nínú islamic context à ń pe àwọn ànẹ́bí ní alẹ́ àmbíyá al-anbiya yìí ni àwọn ẹni tí wọ́n ń gba wáàyí láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala láti fi jíṣẹ́ fún àwọn ọmọ èdè ènìyàn al-anbiya àwọn tá a pè lẹ́yìn ànábì ọlọ́run ọba wọ́n tún jẹ́ ẹ̀dá kan tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ wípé nǹkan báyìí lásìkò báyìí yóò ṣẹlẹ̀ báyìí yóò ṣẹlẹ̀ báyìí yóò sì padà wá rí bẹ́ẹ̀ nínú sẹ̀mí ilé ayé bóyá wọ́n wà ń bẹ ní sojú ẹ̀mí wọn ni o àbí wọn ò tẹ̀ sí láyé mọ́ o àsọ́ọ̀lẹ̀ wọn yẹn yóò padà wá ṣẹ torí pé kí ló fà ti rí mẹ́sẹ̀gì láti ọ̀dọ̀ ọlọ́run ọba gba direct so ọ jẹ́ kí ọkàn wọn ó balẹ̀ pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba àlekè ọlá ó ti fún ọ ní ìmísí tí wọ́n fi dá mọ̀ yí pé òótọ́ ni ohun tó ń fún ọ ní ìmísí ẹ̀ látọ̀dọ̀ òun wá nínú sẹ̀mí wọn inú ìṣesí wọn inú ìhùwàsí wọn ẹ ní fìgbà kẹ bá irọ́ lẹ́ẹ̀kan torí pé ọlọ́run ọba kò ní kò kó àwọn rẹ̀ ni ohun tó ṣe kí ni ni ohun tó kọ́ wọn kò fìgbà kẹ kọ́ wọn ní òótọ́ káwá ba irọ́ ń bẹ̀ torí pé ọlọ́run ọba àlékè ọlá ẹnìkan tó yẹ ni. gẹ́gẹ́ bó ṣe sọ́nu sọ́tìlẹ̀ àbíyá Quran chapter number twenty one verse number twenty five tọ́lọ́mọ bá ní àárín òjíṣẹ́ kan síwájú bí kò ṣe pé ìmísítà fún ni pé ẹ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kò sẹ́lòmíì mi àfi ọlọ́run bọba àlékèọ́lá eléyìí ni iṣẹ́ tí ọlọ́run bọba àlékèọ́lá tó ń rí àwọn ànẹ́bí rẹ̀ wá sí àárín àwùjọ ẹ̀yin ọmọ ìyá mi títí dọ̀la tí iṣẹ́ ní òsì yípo ṣùgbọ́n láàrin àwùjọ wa lénìí a tún rí àwọn ẹ̀dá kan tí àwọn náà ń pera wọn ní prophet tó ti já sí pé èèyàn bí èmi àti ẹ̀yin ńlá wọn náà ṣe láàrin àwùjọ wa wọ́n ń jẹ bá ń ṣe ń jẹ hmm. wọ́n mu bá ń ṣe ń mu àwọn náà wá ń kílèmù pé prophet Allah subhanahu wa ta'ala òun ni àwọn náà ṣe eléyìí ohun tó ṣokùnfà àdánwò ńlá sáàrin àwùjọ wa ni tí èsì nǹkan díẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ẹ máa bá mi ká lọ tí a bá lọ wò dáadáa a rí i pé ọlọ́run bọba àlékè ọlá allah subhanahu wa ta'ala ó yànnà ní àwọn ẹni tó fi ìmọ̀ràn sí wa tó sì dá wọn sàlẹ́sà láàrin àwùjọ àwọn ènìyàn gẹ́gẹ́ bí kọ́mọ sọ pé wà lákọ́dí bá a sì náà fi rasul ani ọ̀húnbùdúlọ́ wọ́yítẹ́nibù tọ́gùt inú sọ́tún náà Quran sixteen thirty six eléyìí fi rinlẹ̀ yìí pé gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run gbé dìde ariwo tí wọ́n wà ń pa fáwọn èèyàn gbogbo àwọn tó ń jẹ́ prophet òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ẹ má sìn nǹkan míì ẹ̀sìn ọlọ́run ẹ má sìn nǹkan míì kò sọ kankan nínú wọn tí ó sọ pé ọmọ ọlọ́run ni mí tàbí tí ń pariwo pé ọlọ́run pé méjì àbọ́lọ́run pé mẹ́ta eléyìí níṣẹ́ àwọn ànẹ́bí ẹ̀hẹ́n. ẹ ti rí ọlọ́run bá ní kò tọ́ sí abara tí a rán níṣẹ́ tí a wá fún ní tírà kọmọ wa kílèmù yìí pé ẹlòmíì tún ni ọlọ́run lẹ́yìn Allah subhanahu wa ta'ala. lẹ́yìn ìgbà náà kó tún máa sọ fáwọn ènìyàn pé èmi náà máa sìn lẹ́yìn Allah subhanahu ọlọ́run bá ní àwọn ànẹ́bì bẹ́ẹ̀ irú àwọn òjíṣẹ́ mi kò sí ohun tí sọ fáwọn ènìyàn o ju pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run ọba ọba àlekè ọlá Allah subhanahu lọ wọn bọ́lọ̀ sí kẹ́mí mọ́ wàbí máa kún tún tẹ̀dùrù sọ. mẹ́sẹ̀gì tẹ́ gbà lẹ́nu tiwa náà òun náà sì ní káyìí ní o sọ atẹ́gùn yẹn wọnú kínní òun tẹ́ ẹ̀ sì gbà lẹ́nu wa òun náà ní káyìí ní o ṣe kínní ní kẹ́ ẹ̀ mọ́ sọ eléyìí orílẹ̀ bẹ́ẹ̀ ní ìbámu sí òfin ọlọ́run ọba ọba àlekè ọlá jùlọ tí Allah subhanahu wa ta'ala tó fi rí ànẹ́bí rẹ̀ sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá ayé náà ṣùgbọ́n àwọn ènìyàn lénìí àwọn náà ń kílèmù pé prophet làwọn that means pé àwọn náà ń gba wáàyí àwọn náà ń gba revelation láti ọ̀dọ̀ ọlọ́run ọba èyí pọ̀ nínú orílẹ̀-èdè wa ọ̀pọ̀ hmm. káàkiri orí ilẹ̀ kése nu nàìjíríà nìkan ṣe rí lórí ilẹ̀ lẹ́nìíná generally kẹ́nìkan ó claim pé prophet lòun òpùrọ̀ ayé àtàkìyàmọ̀ ni kò sí prophet mọ́ lórí ilẹ̀ àfẹni tí ó lùyàn ní jìbìtì tí ó fi jẹun ẹni tó ya olè paraku àkọ́kọ́ tí mo fẹ́ kọ́ ẹ̀kọ́ dìmú nìyẹn o àwọn ẹni tí ń gba sí àwọn prófẹ́tì jẹ́ lórí ilẹ̀ lè mọ ọbẹ̀ tó yẹ pé wọ́n mú nínú iṣẹ́ tọ́lọ́run bọ́ba àlékè ọlá fi rán wọn bíi nísìn ká sọ pé àwọn ànẹ́bí ọlọ́run bá wọn sọ fún wa pé àṣọ lọ́lọ́run ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní sọ fáwọn yẹn pé àṣọ lọ́lọ́run so wọ́n gbà nínú iṣẹ́ àwọn òjíṣẹ́ yẹn wọ́n ń sọ nìyẹn ẹ̀gẹ́tì làbáàdà ìyẹn ọmọ ọbẹ̀ títí hátà yawmul ṣùgbọ́n kẹ́nìkan wá dìde lẹ́ni kó lóun ní ìmọ̀ àsọtẹ́lẹ̀ kan àbí òun ní ìmọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ kan òun fẹ́ sọ àsọtẹ́lẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ kọjá àbí ohun tí ó ṣẹlẹ̀ lọ́la àbí ohun tí ń bọ̀ á ṣẹlẹ̀ o lè nírú wọn irú àwọn ẹni tí ó jẹ́ káyé sinmi rárá òun nìyẹn ẹ jẹ́ kí n sáré mú àyà méjì wá lórí àwọn ẹni tó mọ́ sọ pé àwọn onímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ in fact àwọn ànẹ́bí ọlọ́run ọba kò sọ́ọ̀kankan nínú wọn tó jẹ́ fọwọ́ gbáyà pé òun nímọ̀ ọkọ̀kọ̀ àfẹ̀yí tí ọlọ́run bá fún ní wàáyí rẹ̀ tó bá fún ní sí ẹ̀ ló lè sọ pé a nǹkan báyìí ó ṣẹlẹ̀ tani sì là fáà tọ́lọ́run rán sí wọn òun náà ní màlẹ́kà Jibril alayhi salatu wassalam tí a bá lọ wo suratul An'am Quran chapter number six ní suratul An'am a bá lọ wo aya fifty nine ọlọ́run ọba ní wà ń dáwùn ọlọ́run ọba lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní wà ń dáwùn. وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسكت من ورقة إلا يعلمها ولا هبة في ظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين ọlọ́run wá ń dáwó mafatihul ghaib. wà ń dáwó mafatihul ghaib. ọlọ́run ọba ní pé ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ èmi ọlọ́run ọba nìkan ló sin sí. la ya'lamuha illa hu. ọlọ́run ọba ní la ya'lamuha illa hu. kò sẹ́ni tó mọ̀ o àfọlọ́run ọba ẹ̀dìrí ọlọ́run ní kò sẹ́ni tó mọ̀ o àfọlọ́run ọba la ya'lamuha illa hu. ẹ̀rí ó ní wà ń dáwó mafatihul ghaib ìmọ̀ ohun tó pamọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́mọ̀ sí sí ẹ̀yin ọmọ ìyá mi àwọn pásítọ̀ tí wọ́n ń ríran wọ̀nyí hmm. àwọn tí wọ́n náà ń ṣe wòlíì àwọn ń ríran wọ̀nyí tàbí tá a bá ra àfáà míì náà tó gbégbá aru ẹ jẹ́ kí n pa gbogbo yín pọ̀ sójú kan náà hmm. torí pé tá a bá rí mùsùlùmí kan tí ń pera rẹ̀ ní Ismail tí ń pera rẹ̀ ní Ibrahim tó wà ní miracle auditorium tóun náà bẹ̀rẹ̀ sí ní kọ̀wé ìyẹ̀jọ́ tí ń ṣe mírèkù fún wọn ó ní wọ́n mọ ọmú mi wá ó ní kí wọ́n mọ ọmú kinní wá ẹ̀yin ọmọ ìyá mi ara àwọn olè nu o ara àwọn oníjàmbá ẹ̀sìn ọlọ́run nu o gbogbo àwọn tí wọ́n ń kílèmù pé àwọn ń rí àwọn ní ìmọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ débi tẹ́ pé àwọn lè sọ ohun tí ń bọ̀ wá lọ́la tí ó wàá ṣẹlẹ̀ àwọn lè sọ ohun tí ó ṣẹlẹ̀ lénìí àwọn lè sọ ohun tó ṣẹlẹ̀ kọjá ẹ̀yin ọmọ ìyá mi olè nírú wọn ọ̀tọ̀ ọlọ́run sì nírú wọn. in fact ọlọ́run bọ́ bá jẹ́ ká mọ̀ yìí pé wa indahu mafatihul ghaib. wa indahu mafatihul ghaib. ohun tó wá ohun tó pamọ́ fún ọpọlọ wa ojú wa òye wa ọlọ́run lọ́dún èmi ọlọ́run ọba ló sísí o. láàyà lámúhà ilá o. kò sẹ́ni kankan tó mọ̀ o àyà àfọlọ́wọ́n ọba ẹ̀hẹ́n. wàyà lámú máa fi báàrí wàlíbá. ọlọ́ni wáyà lámú máa fi báàrí wàlíbá rí ọlọ́run bọba àlékè ọlá lọ́mọ ohun tó wà ní kọ̀kọ̀ àti gbangba ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ọba ya alamu máa fi lè bára wà báhárí ohun tó wà nínú odò inú ibùdó ẹ̀yẹn mọ̀ ìyá mi wàláhì ọlọ́run lọ́mọ. Wallahi. gbogbo ohun tó wà pátá kò sí ohun tó sápamọ́ fọlọ́run ọba. Wallahi. hátà sámakọ̀ fẹ̀lẹ̀ títí tó fi kẹ tó wà nínú ibùdó. wà má tẹ̀síkùtù mi ń kọ́tí ìlà ya alamu ha ọlọ́run ọba ní e-, e-, ewé kan wà ní jábọ́ lára igi àyàfi kí mọ̀ ọlọ́run ọba ọmọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀ wàlá habati fi dulumat wàlá arj ọlọ́run bá ní pé inú òkùnkùn bírímùbírímù ni o èso kan ni o ó wá jábọ́ látòrí igi rẹ̀ ni o àbí èso kan hù láti inú ilẹ̀ kódà kó ṣe inú òkùnkùn bírímùbírímù tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tójú rí olè tó ọlọ́run bá ní wàlá rọ́tìbìn wàlá yáàbísìn ìlà fi kitabim mubin kò ní jáde kò ní hù kò ní sèso àyàfi kó máa jẹ́ ìlà fi kitabim mubin àfikọ́ mọ wà nínú àkọọ́lẹ̀ kẹta ṣe kí ni o tá a ti kọ́ dàtí mi sì pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti wà nínú àwọn àkọọ́lẹ̀ kan lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá ìdí nìyẹn tó fi já sí pé ọlọ́run ọba ọba àlékè ọlá ń sọ fún èmi àti ẹnì kọ̀ọ̀kan wa ká má gba ẹ̀tàn ká má gba ẹ̀tàn ká sì má gba àbòsí ká má gbarọ́ láàyè ọ̀yá ẹ mọ̀ bọ̀ wá ọlọ́run ọba ọba àlékè ẹ wá ohun tó fi àyà yìí sọ ó ní kò sí nǹkan kan tó wà ní kọ̀rọ̀ àti gbangba ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀dá kan lè mọ̀ àfẹ̀mí ọlọ́run ọba àkọ́kọ́ nù ayé ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀ ọlọ́run ọba ní pé alimul ghaibi wa shahadatil kabirul muta'al ìyẹn wà ní sọ́tò rọ́ọ̀rù plan thirteen verse number nine ọlọ́run ní ìmọ̀ kọ̀kọ̀ àti gbangba ó hàn sí ọlọ́run ọba àlekèọ́lá àlekèbíì ọba tó tóbi pọ̀ yẹn tí ń ṣe Allah subhanahu wa ta'ala al-muta'al ọba tó ga tí ò láfijọ tí ó sì láfiwé ẹ̀yin ọmọ ìyá mi ìdí nìyẹn tá a fi rí pé oríire ńláńlá lọ́lọ́run ṣe fún àwa mùsùlùmí látara pé ká gba ọlọ́run ọba ọba àlekè ọlá gbọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ wá jẹ́ kí n bọ́ sínú agbami ọ̀rọ̀ hmm. torí báìbù gan ni ó sọ gbogbo àwọn pastors ẹwù ẹ̀sìn. oní fake prophecy. ẹwà àwọn ẹwà bòsí. àwọn kò ní selection. ẹ wá wò wọ́n wá kó wọn jọ àtẹ̀wá ah, wọn tẹ̀ wá sí kà mọ́ báyìí. Eh, omi sọ pé kò tẹ̀ sí election in like kí n kí n play fídíò wọn. olúwa ló sọ fún mi. bíi pé mò ń tún promote wọn ni. bẹ́ẹ̀ni ẹni tó ní òní wọlé ló tún wọlé. ẹni tí wọn wà ní kò ní wọlé gan o tó àti kí ni. o tún wá wọlé o tún wá wọlé. ìrìn ẹ̀yìn ò clear ìrìn ẹ̀yìn ò clear ni. wọ́n ah, sì ah, gbé wa ó blọ̀. subhanallah wọ́n rí dáadáa. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. kéèyàn ó dáhùn sọ election nàìjíríà ò ní election wa wáyé ọlọ́run yìí sì parọ́ níbo ni wọ́n ti ríran tiẹ̀ ọ̀kan nínú wọn tó àfẹsọ dagidi ẹ sóhun tí wọ́n sọ yìí tó ń sẹ́ni bí mo ṣe wà yìí kò sí ẹnì nínú wa kódà tí mo gba àwọn student mi pátápátá wọ́n lè sọ pé ah nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lọ́túnla o tọ́lọ́run bá fẹ́ yóò ṣe déédéé bẹ́ẹ̀ ni all predict ni àwọn ànẹ́bí àwọn ò kí ń predict àwọn prophet àwọn òkè ń predict wọ́n sọ yóò sì rí bẹ́ẹ̀. prophecy ni tiwọn prophecy ni prophecy yẹn ni wọ́n ń pè ní àsọtẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ni ó sì wáyé náà ni. táwọn bíi ti fi sọ ohun tí wọ́n sọ yẹn bí ó ṣe rí náà nìyẹn ṣùgbọ́n èyí tẹ́yìn ń sọ yìí ẹ predict ni. prediction tó tún wá rọ́ǹgì. ó tún wá rọ́ǹgì. ó rọ́ǹgì pọ̀. ṣùgbọ́n nínú ìròyìn tiwọn prediction kọ́ ni wọ́n pe o. Hmm, prophecy. prophecy. àwa làá bá wọn pè é bẹ́ẹ̀. àwa làá bẹ́ẹ̀ òun ni ò tó àwọlé. wọlé. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ṣe kẹ́nìkan wọn sọ pé prophet lòun lé ní o lè ní ẹ̀rí pé mo tẹnu mọ́rọ̀ yẹn. ọ̀rẹ́ kẹrin jẹ́ àwọn báyìbù sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn pọ̀ gan ẹ̀jẹ̀ àkọ́kọ́ mú alákọ̀ọ́kọ́ wa. ìrìn èké. a rí eléyìí nínú Èsíkẹ́lì thirteen six and nine ẹ mọ gbọ́ o ó ní. ìrìn èké. wọ́n ń sọ̀rọ̀ èké. wọ́n ń sọ̀rọ̀ èké. wọ́n ń sọ̀rọ̀ èké. wọ́n ń wọṣẹ́ irọ́. ṣètìgbọ́ bíbélì ni wọ́n ń wọṣẹ́ irọ́. wọ́n ń wí pé. wọ́n ń sọ wípé. olúwa wí báyìí. ọlọ́run sọ báyìí. bẹ́ẹ̀ sì ni olúwa kò rán wọn. bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run rán wọn níṣẹ́ kankan. ilaha ilaha illallah. lọ́ba tán. bíbélì ni wọ́n ń sọ báyìí bẹ́ẹ̀ sì ni olúwa kò rán wọn ní iṣẹ́ kankan. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ò rán wọn ní iṣẹ́ kankan ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n ń retí pé kí olúwa mú ọ̀rọ̀ wọn ṣẹ. wọ́n wà ń retí kí n táwọn predict yẹn kọ́lọ́run mú ṣẹ kí wọ́n sọ di prophecy. Allahu Akbar oh. ọlọ́run yìí sì sálábòsí. according to Ezekiel chapter hmm. thirty verse six and nine. àwọn ọ̀daràn. ẹ ó ní wọ́n sọ̀rọ̀ èké. Hmm wọ́n ń wosẹ́ ẹ̀rọ. bẹ́ẹ̀ ni. wọ́n ń wí pé olúwa wí báyìí bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ ọmọ ò sọ kankan. bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọmọ ò yí bẹ́ẹ̀. síbẹ̀ wọ́n ń retí pé kí olúwa mú ọ̀rọ̀ wọn ṣẹ. sẹ́ni wọ́n wà ń retí pé ohun táwọn predict yẹn kó sọ ọ́ di prophesy máa wọn lọ́wọ́. Mm, kó lè dòótọ́. wọ́n bá tún wọn fi kú àwọn èèyàn. subhanallah. tàbọ̀dà fà kan lẹ́nìí tọ́ba lòun ṣerú iṣẹ́ yìí ọwọ́ àdénú mọ́sálásí ọwọ́ ni lọ́túnla president in nàìjíríà lágbájá báyìí ni ó wọlé hmm. wọn tẹ ní dìbò bò ah, tẹ ní wáyé election sì ti wáyé kọgbádùn ni àbá rẹ̀ ṣe méjèèjì ló púpọ̀ àkọ́kọ́ nu o ah. ẹ rí i pé bíbélì kọ́kọ́ yọgi láàrin yẹn point number two. wọ́n jẹ àwọn wòlíì tí wọ́n ríran èké níyà. ṣètùgbọ́ ó ní màá jẹ point number two ni second peter chapter number two verse one to three. John chapter four verse number thirteen. ṣùgbọ́n ṣùgbọ́n. bí àwọn wòlíì èké ti dìde láàrin àwọn ènìyàn Ísírẹ́lì. ṣẹ̀gbọ́n bí àwọn wòlíì èké ṣe dìde láàrin àwọn èèyàn Ísírẹ́lì o. bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ni èké yóò wà láàrin yín. bẹ́ẹ̀ ni àwọn ni èké yóò wà láàrin yín. wọn ò fi ọgbọ́n ẹ̀wẹ̀ mú. wọn ò fi ọgbọ́n ẹ̀wẹ̀ inú wọn. wọn wọ àárín yín. ẹ̀hẹ́n wọ́n fi ọgbọ́n ẹ̀wẹ́ ẹnu wọn wọ àárín yín. wọ́n sì wí pé olúwa wí fún mi pé. wọ́n sì sọ pé olúwa ló sọ fún mi wípé dàbí mi bí ọlọ́run ló sọ fáwọn wípé. ó sọ sí wọn létí. nípa ṣíṣe bẹ́ẹ̀ wọn ó mú ìparun wá sórí ara wọn ní kíákíá. wọ́n padà parun gbẹ̀yìn hmm. ẹ tẹ̀lé ọlọ́run kó ṣọ́ wa ń bẹ o ọlọ́run kó ṣọ́ wa ń bẹ o ọlọ́mọdé asòfò ó ní nípa pé wọ́n so eléyìí wọ́n ó mú ìparun wá sórí ara wọn gbẹ̀yìn. ní kíákíá ni o. pọ́ńtì nọmba two nítorí àsìkò nọmba three ẹ jẹ́ kí n lọ síbẹ̀ náà nọmba three ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ̀hẹ́. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò bá wọn kẹ́gbẹ́ nínú ìfẹ́kùfẹ́ wọn. ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n bá wọn kẹ́gbẹ́ nínú ìfẹ́kùfẹ́ inú irọ́ tí wọ́n pa. Allahu akbar wọ́n sì ń parọ́ fún wọn. irọ́ yẹn làwọn èèyàn fẹ́. nítorí ìfẹ́kùfẹ́ wọn mm. nítorí iṣẹ́ wọn nítorí mm. àsọtẹ́lẹ̀ wọn. àwọn ènìyàn yóò máa gán ọ̀nà òtítọ́. àwọn èèyàn ó sì máa gan ọ̀nà òtítọ́ wọ́n máa gan ọ̀nà òtítọ́. wọ́n mọ̀ ṣàbòsí ẹ̀. ọ̀nà tó dọ́ ní òtítọ́ wọn ò ní darí àwọn èèyàn síbẹ̀ ọ̀nà ẹ̀rọ ni wọ́n mọ̀ darí àwọn èèyàn. ẹ dákun ṣé rọ́wá ni ọ̀rọ̀ rí o báyìbù ló ń sọ̀rọ̀ yìí o. bẹ́ẹ̀ ó lélẹ̀ fún wa ni. ẹ wo ohun tí àwọn pastors ń sọ lọ wàlá ojú gbà mí ti fún wọn. Allahu akbar. ọ̀rọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ọ̀rọ̀. Hmm. àti lágbájá ò ní wọlé. ọ̀rọ̀ tí ò sẹ́rí kankan lórí ẹ̀. ìrọ̀ lásán lágbájá ò ní wọlé eh. kíníkì ò ní wọlé hmm. kíníkì ò ní ṣe kíníkì. ọlọ́run dẹ̀ ṣẹ́ǹkì wọn. ẹ eh, wọ́n tún àdá sọ pé lágbájá ni ó wọlé hmm. eléyìí ò ní wọlé. ètò aláàánú. ilà ilà ilà ilà. aláàbàdúrà. sẹ́rí ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ bá ara rẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ eh, wo nítorí àkókò ẹja mọ tẹ̀síwájú. wọ́n fi ọ̀rọ̀ dídùn tán wọ́n fi ọ̀rọ̀ dídùn tàn yín. ẹ̀mọ̀ gbọ́ ó ní wọ́n fi ọ̀rọ̀ dúdùn wọ́n fi tàn yín. nítorí ojú kòkòrò. nítorí ojú kòkòrò. wọ́n lè fi í ṣe èrè jẹ. bíbélì gan jẹ́ ká mọ̀ pé wọ́n fi ọ̀rọ̀ dúdùn tàn yín nítorí ojú kòkòrò wọ́n lè fi yín ṣe èrè jẹ. wọ́n lè bá àfẹ̀yìn tẹ̀ ń gbọ́ wọn ṣe. èrè jẹ ọfẹ ra private jet. wọ́n mọ̀ gbọ́ eh, offering hmm. wọ́n mọ̀ gba eh, kínní eh, báwo wọ́n pè é èwo lè wọ́n gbà lóṣooṣù àbí ní ẹ̀kan lọ́dún ni ìdá mẹ́wàá. wọ́n gba táìtì <laughs> wọ́n gba offering. la ilaha illallah. wọ́n gun private jet. ọlọ́run kó ṣàánú wa o. àmín. ah ó ní wọ́n fi ọ̀rọ̀ dídùn tàn yín hmm. nítorí ojú kòkòrò wọ́n lè fi yín ṣe èrè jẹ. kí wọ́n lè fi yín ṣe èrè jẹ wọ́n lè fi yín pawó. ìlà ìlà ìlàlá tẹ̀sílẹ̀ ọ̀rọ̀ bíbélì ló ń sọ̀rọ̀ ẹ̀hẹ́n. ìdájọ́ tó wà lórí wọn láti ìgbà àtijọ́. ẹ̀hẹ́n ìdájọ́ tó wà lórí wọn láti ìgbà tí kò parẹ́. ẹ̀hẹ́n. bẹ́ẹ̀ ni ìparun tí ń bọ̀ wá bá wọn kò sùn. ṣètìgbọ́ gbogbo ẹ̀yin tẹ́ rí ní èké ẹjẹ́ lọ ṣe pẹ̀lẹ́. ìparun kí n bá a bá yín òsùn. ìran ìran ìran tẹ́ rí tí gbogbo olè fi túká tán. ìyáálé ò ní dé church njọ kan ìṣòro náà ni. bẹ́ẹ̀ni. sí ojoojúmọ́ lẹ̀ wọ́n ní ìṣòro. ogun ọ̀dà ṣe gbá ogun ọba ṣe kíní kan ogun wọn ò sa nígbà tí òsì nígbà tí èsì jọsìn. ìfẹ́ inú ni. àbí ẹlẹ́wọ̀ta ni ò ní ìṣòro pásítọ̀ ti ń ṣàdúrà fún yín òun gangan ìṣòro tó wà lára rẹ̀. èsì díẹ̀ wọn ò lè wo tán. aṣọ ló ìbò yọ akó súùtù sí yóò kó bàtà sí yọ mọ parí search hallelujah i search hallelujah ah. ha tọ ọlọ́wọ́ yọ yín o àmín ọlọ́wọ́ yọ yín o àmín lálá ilaha illallah àmín ọlọ́wọ́ bó fi yín mọ́ náà o àmín èyí ni kọ́kọ́ port number four jeremiah forty, forty, fifteen ó ní. olúwa bá sọ fún mi pé. olúwa sọ fún mi wípé. àsọtẹ́lẹ̀ irọ́ ni àwọn wòlíì ń sọ ní orúkọ mi. àsọtẹ́lẹ̀ irọ́ ni àwọn wòlíì ń sọ ní orúkọ mi wọn kò rán wọn ní iṣẹ́. sẹ́tìbọ́ hmm. mi kò rán wọn ní iṣẹ́. iṣẹ́ wọn daṣẹ́ ara wọn jẹ́ nìyí. <laughs> la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ó ní wọn kò rán wọn mi kò rán wọn ní iṣẹ́ dàtí mi kí èmi ọlọ́run ọbọ̀ ọ̀rẹ́ wọn pẹ̀lú àsọtẹ́lẹ̀ tí wọ́n ń sọ. ìyẹn eh, eh, sì fún wọn ní àṣẹ. bẹ́ẹ̀ lèmi ò fún wọn ní àṣẹ kankan. n kò ti pilẹ̀ pa àṣọ ọ̀rọ̀ kan fún wọn. bẹ́ẹ̀ ni ìtẹ́ ẹ̀ pàṣẹ ọ̀rọ̀ kankan fún wọn. ìran èké ni wọ́n ń rí. ìran èké ni wọ́n ń rí àdìmísì pé kèé ṣe ìran gidi ìran èké ni wọ́n ṣe kí ni. ni wọ́n ń rí. ni wọ́n ń rí. iṣẹ́ asán ni wọ́n ń wò. ẹ̀tìrì ọ̀dẹ̀ ní iṣẹ́ asán òun ni wọ́n ń wò. ohun tí ó wà lọ́kàn wọn ni wọ́n ń sọ. ohun tó sì wà lọ́kàn wọn ni wọ́n ṣe kí ni ni wọ́n sọ. Mm. mọ́ ọ̀bọ̀ wá. nítorí náà. nítorí náà. ohun tí èmi olúwa sọ ní ni pé ohun tí èmi ọlọ́run ọba wá sọ fún wọn nítorí wọ́n ń wòran èké. àwọn wòlíì tí wọ́n ń wòran iṣẹ́ tí èmi kò rán wọn. àwọn wòlíì tí wọ́n ń wòran iṣẹ́ tí èmi ò rán wọn. ní orúkọ mi. ní orúkọ èmi Jésù. tí wọ́n ní ẹ̀mí. àbí lórúkọ èmi ọlọ́run ọba. wọ́n ní èmi sọ pé tí wọ́n wá lémi ọlọ́run sọ wípé. ogun àti ìyẹn kò ní wọ ilẹ̀ yìí. ẹ̀hẹ́n. ogun àti ìyẹn yóò pa wọ́n. ogun àti ìyẹn náà ni ó pa wọ́n run. Hmm. ẹ ti rí i àwọn tó nìyẹn o hmm. ẹ tún sì yẹn bẹ́ẹ̀ ẹ mọ ọba mi ká lọ ẹja tó wo nọ́mbà six yìí náà Jeremiah twenty three verse number sixteen kí ló sọ. olúwa àwọn ọmọ ogun ni. ẹ mọ gbọ́ o ó ní olúwa àwọn ọmọ ogun ni. ẹ má fetí sí ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún yín. ẹ ti àwọn prọfẹ́sì ẹ má fèsì sí ọ̀rọ̀ àwọn prófẹ́sì. tí wọ́n ń sọ tẹ́lẹ̀ fún yín. tí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín o. tí wọ́n mú yín gbọ́kẹ̀lé irọ́. la ilaha illallah muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. ẹni bọ́ ó ní ẹ má gbọ́kẹ̀lé wọn àwọn ẹni tí wọ́n mú yín gbọ́kẹ̀lé. irọ́. ṣé èso rọ́lìsì ẹnìkan ní òní síbó àdìbò ẹnìkẹ́ni kìíní kan ní ọ̀wọ́lé ọ̀tọ̀lẹ́ni ọlọ́run fi sí o. ẹni tó tẹ̀ ní òní wọlé ló tún àwòrán. ẹni tó tún wà ní kọ̀tẹ́ ẹlòmíì tẹ̀ ní kò ní dìgbà yẹn tí èkú. Allahu akbar. ṣe rí election Nàìjíríà tá a sì lọ ní ìjẹta àbí ó tàṣírí kẹfìrí. Ah, ó yàtọ̀ sí gbogbo èdè ṣe bọ̀. wàláhì ó tó irọ́. ẹni ọba gọ̀ nísìnyí onímọ̀ bíi ti ń lọ. ẹlòmíì gọ̀ ẹlòmíì yàgùntàn kú ni o ó yàgùntàn kú ni o ọlọ́run sànù wa bẹ́ẹ̀ àmín ọlá èyí mọ̀ ìyá kò sí nǹkan kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ìwọ lásán. ẹ mọ bọ wàá dùkú dùs. ohun tí wọ́n fẹ́ ní ọkàn wọn ni wọ́n ń sọ. ṣètìgbọ́ ohun tí wọ́n fẹ́ lọ́kàn wọn òun ni wọ́n sọ wọ́n ń predict ni hmm. kì í ṣe prophecy. bẹ́ẹ̀ni yìí ṣe ẹni olúwa ni wọ́n ti gbọ́. ṣètìgbọ́ ohun tí wọ́n sọ yẹn kì í ṣe torí tó wáyé pẹ́ nu ẹlú ọ̀hún wọ́n ti gbọ́ ni yóò ṣe ìwọ́n tó ní Tinubu ò ní ìdíjọ́ yẹn ó yẹ kó ti kú náà. Hmm ìwọ tó sì lẹ́lẹ́kṣọ̀n ní wáyé lórílẹ̀‐èdè nàìjíríà kò yẹ kó wà náà ẹni tó ní kò ní wọlé ọlọ́run tún wá fi ọlọ́run tún wá kẹ́ ń kó mú ọwá dẹnu chọ́ọ̀chì ọwá náà ń pariwo pé ṣé ẹ̀yin tí ẹ̀ bá gbá títí èmi gbọ́ ẹ̀yin tí ẹ̀ bá ṣe kíní kíní kíní kan gbọ́. ọkà ala ni. ó tún àwọn abẹ sọdá gidi. ọ̀tọ̀ ọlọ́run. tọ́ ẹ kójú ó ti ọkọ̀ wọn fọ́ bójú báyìí. ọ̀dà lọ sọ pé ẹ dákun ete mọ́ wá ti chọ́ọ̀chì mọ́ lásìkò yìí. eni ya ń jẹ ikú mọ́ra ẹgbọ́n ni á mo ní Sunday Igboho kò gbọ́dọ̀ wọ Nàìjíríà wa títí dì sí sọ wọlé wá àwọn ọ̀jẹ́ náà ní kò wọlé wọ́n bá ní hallelujah ti rí. ti dàrú wọn lo wọlé ni abi federal. tí tó tí ó gbé kò lórílẹ̀‐èdè nàìjíríà so sọ so predi ọsọ eh, eh, prophesy nípa rẹ̀ kalẹ̀ ìgá yóò padà nínú sòrò báyìí yóò sì jáde kó lórílẹ̀‐èdè nàìjíríà o wọn ò sì ní jẹ́ wọlé mọ́ o mẹ́bí gbọ́ jáde tẹ́lẹ̀ lọ́sẹ̀ sọ pé mo ti ní kí sẹ́nìgbọ́ ọmọ wọlé wa ó lè ó lè ọláyìnwọ̀ ó lè ọ̀rọ̀ ó lè nu mo lè ṣe mọ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ mọ́ kàmìyàn sórí ibú torí mo tẹ́ ń gbì sáwọn yẹn lẹ́ ọlọ́run lọ́mọ tẹ́ fi báwọn yẹn sọ̀rọ̀ gan wọ́n sì pọ̀ lọ́fà.

àwọn ènìyàn mi sì ń fẹ́ bẹ́ẹ̀. àwọn ènìyàn ọlọ́run wọ́n sì ń fẹ́ bí wọ́n ṣe ń dínkù yẹn bí wọ́n ṣe ń parọ́ fún yín náà inú yín sì tó ń dùn. wọ́n sì ń gbádùn ẹ̀. ṣùgbọ́n kí ni wọ́n ò ṣe nígbà tí òpin bá dé. ṣùgbọ́n nígbà tí òpin bá dé tátùbọ̀tán yín bá dé. ni ẹ fẹ́ ṣe báyìí. ọlọ́run ní kí lẹ́sìn. níbo lẹ fẹ́ ságbà. wọ́n ń parọ́ fún o sì rí pé rọ́ wọ́n ń pa ẹ̀ o sì tún jókòó. Mm-hmm. wọ́n ń tì ọ́ sì rí pé wọ́n ń tì ọ́ o sì jókòó. Allahu akbar. tí wọ́n ń ta ọ̀bẹ láà sọ́nà mọ́ ń sọ àsọtẹ́lẹ̀ kan fún ànẹ́bì kọ́ mọ́sẹ̀ kò tí ì sí ànẹ́bì ọ̀hún àfi tí ìbá sànẹ́bì ọlọ́run mm. kò tí ì sí. ẹlòmíràn máa dáhùn sọ pé àwọn prọfẹ̀tì gidi wà kò sí prọfẹ̀tì wọn lórí ilẹ̀ onírọ́ ni gbogbo àwọn tó ń claim pé prọfẹ̀tì làwọn. bẹ́ẹ̀ni. ṣé èní nìkan ni ẹ̀rọ ara kan náà tó predict gbà kan yí pé eh, Trump ní ó wọlé president ní second time kìíní tó fẹ́ ṣe election tí wọ́n ṣe ìgbà tó di pé Joe Biden wọlé kí ló sọ. Ọlọ́run ya ni ò rí bẹ́ẹ̀. irọ́ ẹ̀kẹ́ mọ́ da yín láàmú. irọ́ lásán. ẹ wá wo àwọn èèyàn tó wà ní sọjísítì náà. Hmm. irọ́ irọ́ kí Ọlọ́run sì ní ká ṣe fún un. àwọn hmm. òróró bá kan ẹ jọ́sìn fọ́lọ́run yìí ṣé ìjọ́sìn fọ́lọ́run nìyẹn. yé mi. àgàmọ́ pírẹ́dìtì burúkú kan ẹ wá ògbọ́n ṣe pọ́ǹdì rẹ̀. nídìí ọ̀rọ̀. ayé wa sin fídíò wọn jáde. Hmm. àwọn ará wọn gan náà tún dìde síra wọn. bẹ́ẹ̀ ni láìpọ̀ pé bíbélì wọn gẹ́gẹ́ ti sọ kalẹ̀ pé irọ́ irọ́ ni wọ́n pa. àwọn wòlíì ń tẹ̀ wọ́n. ṣẹgbọ́ ó ní àwọn wòlíì ń tẹ̀ wọ́n. wọ́n ń ríran irọ́. wọ́n ń ríran irọ́. wọ́n ń wòsàn èké. wọ́n ń wòsàn èké. wọ́n wí pé olúwa sọ báyìí báyìí. ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí. bẹ́ẹ̀ sì ni olúwa kò sọ kankan. bẹ́ẹ̀ ni ọlọ́run sọ kankan. àbí àwọn wòlíì wọ́n ríran irọ́. Hmm. wọ́n ń wọṣẹ́ èké bẹ́ẹ̀ ni wọ́n ń wí pé olúwa sọ báyìí báyìí bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ̀n ọ̀sán kankan. Allahu akbaru dákùnbá mi tún ka ezekiel twenty two verse twenty eight. àwọn wòlíì ń tẹ̀ wọ́n. àwọn wòlíì ń tẹ̀ wọ́n. àwọn ta ni. àwọn wòlíì. àwọn àwọn prophet. ẹlẹ́ ìlẹ́lá àwọn wòlíì ń tẹ̀ àwọn ta àwọn wòlíì ń tẹ̀. wọ́n bá àwọn àgùntàn. àgùntàn. àgùntàn àwọn náà wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni ah, wọ́n ẹgbẹ́ olùsọ arágùntàn àṣírí olùsọ ọlọ́run sọ wa bẹ́ẹ̀. àmín. gbà tí èèyàn máa tún fira rẹ̀ wí ẹranko hmm. lójú ọ̀nà ọlọ́run tá a wà yìí. tí wọ́n ti tún wúwa rẹ̀ rẹ̀. wàlẹ̀ ìyá subila. àmín. ọ wá ní àwọn wòlíì ń tàn wọ́n. Hmm. wọ́n ń ríran ẹ̀rọ. wọ́n ríran ẹ̀rọ. wọ́n ń wosẹ́ èké. wọ́n ń wosẹ́ èké. wọ́n ń wí pé hmm. olúwa sọ báyìí báyìí bẹ́ẹ̀ sì ni olúwa ò sọ nǹkan kan. ọ̀sọ̀ nǹkan kan. wọ́n fẹ́ kọ̀rọ̀ bọ́ lọ́run lẹ́nu. inna lillahi wa inna ilayhi raji'un. ẹ wà dáwò. ọlọ́run làwọn bí aburú. eléyìí o aburú la ọlọ́run sọ wa ń bẹ̀ o. àmín ọlọ́run sọ wa ń bẹ̀ o. àmín ẹ jésù wa bá wọn parí rẹ̀. ànábì isa òun wá gbé sí. alayhi òun ni. jésù wí fún wa pé. jésù dá wọn lóhùn pé. ẹ sọ̀rọ̀ ẹ sọ́ra. ẹ sọ́ra kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ. sẹ́díwọ́. ẹ mọ́ gbàtàn jẹ. jésù ní gbogbo ẹ̀yin àgùntàn ẹ já sí. ẹ sọ́ra jí. ẹ mọ́ sùn. jésù ní jí má sùn hmm. ẹ kí ẹnikẹ́ni má bà tẹ̀yìn jẹ́. àsọtẹ́lẹ̀ lélẹ́yìí wàláì prọfẹ́sì lélẹ́yìí prọfẹ́sì ni o èyí tí ń ṣe. ẹ ẹ ẹ ẹ wo mo tá à ń pè lọ́rọ̀ ànẹ́bí. bẹ́ẹ̀ ni bàtà àwọn yẹn sọ̀rọ̀ ọ̀fẹ́ inú. egeti ó ní jésù ní pé ẹ ṣọ́ra ẹ ṣọ́ra o kí ẹnikẹ́ni má bàa tẹ̀yìn jẹ káwọn yẹn má bàa máa fi yín pawó mm. <laughs> káwọn káwọn yẹn má bàa máa kó yín sápò ẹ ṣọ́ra o. nítorí ọ̀pọ̀ ni yóò wá ní orúkọ mi. ṣẹ̀dùgbọ́n ó nítorí ọ̀pọ̀ ni yóò wá lórúkọ èmi. tí wọ́n máa sọ pé. tí wọ́n sì máa sọ pé. èmi gan-an ni mẹ̀sáyà. ṣẹ̀dùgbọ́n. subhanallah. <laughs> la ilaha illallah tó wọn claim báwọn gẹ́gẹ́ ẹlòmíì gẹ́ tún gbéra rẹ̀ ju jésù lọ lé mm. bẹ́ẹ̀ni ah! ẹlòmíì ò tún gbéra rẹ̀ ju jésù lọ èmi wọ́n wò wọ́n ni ọ̀kan nínú wọn nígbà tí ọlọ́run mẹ́mí ẹ̀ kò láyé hmm. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe kàrámọ̀ yìí hmm. níbi tí wọ́n sì ń sí gan ẹ̀rọ ọlọ́run ọba yìí pé àkí ah, ah, ló dé nírò rí i pé ó sì ti ń bẹ náà tí ó sì sí mọ́. ó ti lọ. ilẹ̀ ẹlẹ̀ ló dùn gbé ni àbókè pẹ̀ irọ́ lásán kẹ̀kẹ́ ń dayé láàmú. àwọn ah, ti fẹ́rú fẹ́rú. ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin olùgbọ́ mi a sì wá fẹ́ràn ẹ̀rọ báyìí. ọ̀pọ̀. báyìí báwo ni rọ́ọ̀sì wá di pẹ́sidẹ́ǹtì lára àwọn báyìí torí ìtọ́ náà. ẹ wá ẹ wà sí rí àwọn ọ̀rọ̀ àwọn èèyàn ṣe tó fáyé. Hmm. ẹ wo iye àwọn ẹni tí wọ́n láwọn ṣe prophecy kó tó di pé election day. ó sì wáyé election wáyé wọ́n ní kò ní wá ó sì wá. ọwọ́ hmm, tó ti lọ. wọ́n ní kíní ò ní ọwọ́lé o ọwọ́lé o abẹ́lọ́hún kọjẹ́ kígbà rẹ̀ ọ́ da ju èyí tá à ń lò lọ o. àmín. kọjẹ́ kí orílẹ̀-èdè ó gba tuntun ṣe ju bíi ti tẹ́lẹ̀ lọ. àmín. tí ó ṣẹlẹ̀ ń dáadáa lórílẹ̀-èdè nàìjíríà lásìkò eléyìí ọlọ́run kọ́ wọlá pé prọfẹsì yìí rọ lọba dé Ọlọ́run lè yọ ọgbà òótọ́ dé Ọlọ́run ó bó òótọ́ dé o tọlọ́run tó wá tó a sì rí irọ́. Hmm gbogbo ibi tí rọ bá sì túkù sí kọ́nà tí wọ́n tú àṣírí rọ àmín ọmọ tún yín láṣírí rẹ o àmín bá àṣírí rọ yín o ọlọ́run lè mọ la àwọn èèyàn kú lọ́wọ́ àgbákò tẹ kúrò àgbákò lẹ káwọn èèyàn sí. bẹ́ẹ̀ lọ́yìn àgbákò ni. tí ìbá yìí pé káwọn èèyàn ságbákò. kéèyàn dáhùn sọ yìí pé kò ní selection Nàìjíríà. Hmm káwá padà wá sí election yẹn ó sì ń pariwo pọ́ lọ́run lọ sọ bẹ́ẹ̀ fún yín eh. wàlá kí ni yẹn mo ti nínú gbogbo ọ̀rọ̀ yẹn ẹyọ kìnyẹn náà ní point lọ́dọ̀ tèmi fa òun sọ pọ́ lọ́run ló sọ bẹ́ẹ̀ ah! ọmọ pa ọmọ pé òun parọ́ mọ́ ọlọ́run nìyẹn tó bá eh. tẹ̀ tó dákọ̀ ọlọ́run á gbà pọ́rọ́ èèyàn ni ni ó ṣe kó jẹ ọ̀rọ̀kọ̀rọ̀ ṣùgbọ́n báyìí nísìnyí kò ṣe kó jẹ mọ́. ẹ kó tí wọn rẹ̀ kú gẹ báyìí ọ̀kan ní bó wọn bá gbé tí wọn bẹ́ẹ̀ fi dìbò tàbí tí Tinubu bẹ́ẹ̀ fi wọlé ẹni tó wọlé ìtọ́ bẹ́ẹ̀ fi wọlé òun ọ padà mọ sí ẹbọ ni mm. wọn mọ lọ sí fani eh. kí ni yàtọ̀ yín náà tẹ́lẹ̀ kí wọ́n tètè wẹ́kọ̀ mú rẹ̀ kí ni yàtọ̀ yín káwọn ẹgbẹ́ ẹ̀ ló tètè wẹ́kọ̀ mú rẹ̀. wọ́n fẹ́ fi tọ̀fọ̀ gbẹ́ ọlọ́mọ sì wá lọ́nà o. àmín wọ́n yà gbogbo ìgbésí ayé wa. àmín ànábì wa isa alayhi salatu wa salam wọ́n wá ní nítorí ọ̀pọ̀ ni yóò wá ní orúkọ mi tí wọ́n máa sọ pé tí wọ́n máa sọ wípé èmi gan ni mẹ̀sáyà náà wọn yóò sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. wọ́n sì tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Allahu akbar. ẹ dákun ẹ tiri. Hmm. Matthew twenty four four to five. Hmm. wọ́n mọ̀ tí àwọn èèyàn jẹ. wàláì ẹ wo ẹ jẹ́ kí n wá tara play audio ọ̀rẹ́ mi kan pásítọ̀ ni o ọ̀láìkì hmm. kọ́mọ bá mi po gan àwọn olùṣọ́ àgùntàn olùṣọ́ àgùntàn ó wá sẹ́ndì kínní kan sí mi ah ẹ jẹ́ kí n wo mínítì tí mo ti lò náà ẹ̀hìn ńlá fà ni màá sọ ń sìn hmm. ó ní ah bó mo ju ọ́díò rẹ̀ yìí sí náà o ń bọ̀ màá rí màá rí ọ́díò yẹn. Hmm ah mo ní díẹ̀ mo ní díẹ̀. àwọn yìí. ọ́díò mẹ́ta ló sẹ́ndì sí mi. lórí ọ̀rọ̀ yẹn mo ní ah. ọkà ọlá ń mú ọkà ọlá <laughs> ṣé rọ yìí náà sí wọ ọmọ pé rọ ló ń pa ni. oyè mi. irọ́ irọ́ burúkú irọ́ tí mo bọ̀ lọ mo bá yẹn gbọ́. mo wo. mi kó ẹ irọ́ ẹ mo ti rọ́díò yìí ẹ mọ̀ gbọ́ o pásítọ̀ kan lọ sẹ́ndì fọ́ìsì yìí sí mi ọ wá sẹ́ndì Deuteronomy chapter number thirteen two three four ó highlight ẹ̀ kò wá kà lọ sísàlẹ̀ mọ́ ó lóun fi jẹ́rìí gbé ọ̀rọ̀ tóun sọ wípé àwọn wòlíì èké ni wọ́n àwọn ẹni tí wọ́n ń ṣe prophesy wọ́n fẹ́ kẹ́ gbọ́ látẹnu rẹ̀ fúnra rẹ̀. Ẹ wo ẹsẹ̀ ọ̀ràn Ọlọ́run méjèèjì tí mo send sí yin yẹn. Ẹ wo àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń wa agbára òkòkò láti jẹ́ kí nǹkan tó àwọn sọ kó wá sí ìmúṣẹ. Àwọn kan wà wípé Ọlọ́run ní fún wọn ṣe. Ṣẹ̀ ti rí nísìnyí, àwọn èèyàn ń ṣe kò ń ṣe tuntun, ó ti wà láéláé. Ọlọ́run ti sọ sílẹ̀ àtọ̀ọ́jọ́ wa lákọ̀sílẹ̀. Ǹkan tí mo fẹ́ kó yé yín nìyẹn pé àwọn wòlíì yẹn gbogbo ẹ sọ kíni kan, ọ̀tọ̀ ló ń ló mú ṣe tí èèyàn bá fẹ́ wàásùn ìjọba ọlọ́run fáwọn èèyàn nígbà pé káàdà máa rí ìran wèrè ìran ọlọ́run rán wọn ní ìran kankan mọ́ àsìkò tá a wà àsìkò pé ẹ máa fi jésù ẹ máa fi ọ̀nà mọ àwọn èèyàn pé jésù lọ́nà nìkan ṣoṣo òun nìkan ló lè mú èèyàn dé ìjọba ọ̀run orúkọ jésù sì nìkan ṣoṣo ló lè gbàyàn nínú gbogbo ìdààmú kò ṣe pé ẹ prọfẹsẹ kíníkan nọ́sẹ̀nsì gbogbo àwọn wòlíì tẹ́ ń tẹ́lẹ̀ ọlọ́run rán wọn ní gbogbo yẹn nǹkan jésù ọlọ́run rán wọn ni pé ẹ lọ máa wàásù lé orúkọ mi ẹ máa kọ́ àwọn ènìyàn mọ̀ báwọn wọ́n ṣe dàbí Jésù kọ́tán lọ́wọ́ nìyẹn bọ̀tí kọ́kọ́ lọ́rùn gbogbo wa lọ́wọ́ kò sẹ́ni tó lè gbégbá ayé Jésù láyé tá a wà yìí à ń ọ̀rú àdúrà tó yẹ ká máa gbà pé kọ́lọ́run ràn wá lọ́wọ́ láti máa gbégbá ayé rẹ̀ kọ́lọ́run ràn wá lọ́wọ́ kó fi oore ọ̀fẹ́ láti gbégbá ayé Jésù. ṣé ẹ ti gbọ́ nǹkan tó sọ ó ní gbogbo àwọn wòlíì yẹn pátá òpùrọ́ ni wọ́n ọwọ́ àní bíbélì ti sọ pé àwọn wòlíì yẹn òkúrọ́ ni ṣé wàá rí detroom tọ́lọ̀ mú wáyé òun gangan fún alára rẹ̀ alábòsí ni context ni ọ̀rọ̀ tọ́lọ̀ mú wáyé tẹ́ ẹ bá ń ka ọ̀rọ̀ yìí látòkè nígbà tí ó dé ọwọ́ parí ẹ mọ gbọ́ o ẹ bá mi sí detroom chapter thirteen nínú bíbélì mímọ́ torí bíbélì tó lò nìyẹn bbm bbm ẹ ti rí detroom chapter thirteen láti verse number two three four five ló ti sọ ọ̀rọ̀ rẹ̀ ẹ get so but gbogbo quotation tó mú wá yẹn ń sọ̀rọ̀ nípa yí pé ẹni tó bá ní tẹ́ ẹ mọ́jọ́sìn fún ọlọ́run tó láyé tí àmì tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba sẹ wípé wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn ṣètìgbọ́ tí ìwọ kò mọ̀ rí kí a sì máa sìn ín ìwọ kò gbọ́dọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà. ó ní wòlíì tó bá ní kẹ́ ẹ sin ọlọ́run ọba tó là lọ́wọ́ fíráhùn ilẹ̀ Egypt ẹ mọ́ fètí sọ̀rọ̀ rẹ o. tàbí alára náà. tàbí alára náà. nítorí olúwa yín dán yín wò ni. torí pé àdánwò lọ́lọ́run fi ń ṣe fún yín. láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ olúwa ọlọ́run yín. ṣe ti gbọ́ dàtímísì pé kẹ́nìkì ó júre ọlọ́run ọba mi fún wa àdánwò àtọwọ́ èṣù ni ọlọ́run fi ṣàdánwò fún yín ni bóyá yóò mọ̀ kó fi ṣàfihàn pé ṣe fẹ́ tiẹ̀ lóòótọ́ ni àbẹ̀gbà tiẹ̀ lẹ́yìn olúwa ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn. ṣètì wá gbọ́ dẹtúrúmì tààtì nìyẹn o ó wá ní lẹ́yìn ọlọ́run ọba láà ní kẹ́ ẹ máa rìn. òun ní kẹ́ ẹ máa bẹ̀rù. ọlọ́run ní kẹ́ ẹ máa bẹ̀rù. kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́. ẹ máa pa òfin ọlọ́run mọ́. kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́. ohun ọlọ́run ò word of Allah. kí ẹ sì máa sìn ín. ó wà ní kẹ́ ẹ máa sìn ín tẹ́lẹ̀. kí ẹ sì máa faramọ́. ẹ máa faramọ́ kì í dúró. àti wòlíì náà. ṣẹgbọ́n o ọwọ́ gbẹdájọ́ ó ní àti wòlíì náà. tàbí alála náà tàbí alála náà. ní kí ẹ̀yin kí ó pa. ṣètìgbọ́ ẹni tó bá ní ká lọ sin ọlọ́run mi yàtọ̀ sọ́lọ́run ẹ wo tí pásítọ̀ yìí kò tí o ọwọ́ àfo omi tọrọ ti ń bọ́. ọfọ. ẹ wo àwọn rẹfẹrẹsì tèmi tẹ tí ń wá ẹsẹ ẹ ọba ojú ọ̀nà wòlíì èké onírọ́lọ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ilé ìta òhìrù gẹ́gẹ́gẹ́gẹ́ ní tẹ̀ ń sọ. Mm. bẹ́ẹ̀ tó bá ní kẹ́ ẹ mọ̀ sí ọlọ́run tọ́la àwọn ọmọ ẹsẹ̀ nílò ìgbà ó ní pípa ní kẹ́ ẹ pa. sẹ́ẹ̀lì pa àwọn mọ bọ̀ wá. nítorí ó ṣe ọ̀tẹ̀ sí olúwa ọlọ́run yín. ṣètìgbọ́ nítorí pé wòlíì yẹn ó ti ṣe ọ̀tọ̀ sọ́lọ́run nìyẹn o. tí ó mú yín jáde láti ilẹ̀ Egypt. ọlọ́run tó mú yín wá láti ilẹ̀ Egypt tó là yín lọ́wọ́ Fáráò. tó ti rà yín kúrò ní oko ẹrú. tó ti rà yín kúrò lóko ẹrú láti kúrò ní ojú ọ̀nà tí olúwa ọlọ́run rẹ fi lélẹ̀ ní àṣẹ fún ọ. gbìyànjú fún yín nìyẹn pé kẹ́ ẹ kúrò lójú ọ̀nà tọ́lọ́run fi lélẹ̀ láṣẹ fún yín. láti máa rìn nínú rẹ̀. bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó mú ibi kúrò láàrin rẹ̀. irú prọfẹ́sì tí ń dáhùn sọ yí pé kẹ́ ẹ sìn nǹkan mí yàtọ̀ fọlọ́run ọba ẹni ibi ni o ó ní kẹ́ ẹ mú kúrò láàrin yín. bí arákùnrin rẹ ó ní kódà kó jẹ́ arákùnrin rẹ. ọmọ ìyá rẹ. kódà kó jẹ́ ọmọ ìyá rẹ. tàbí ọmọ rẹ lọ́kùnrin. kódà kó jẹ́ ọmọ rẹ lọ́kùnrin. tàbí ọmọ rẹ obìnrin. tàbí ọmọ rẹ lóbìnrin. tàbí aya òkè àyà rẹ. tàbí aya òkè àyà rẹ. tàbí ọ̀rẹ́ rẹ. tàbí ọ̀rẹ́ rẹ. tí ó dàbí òkè ara rẹ. tó dàbí òkè àyà rẹ. bí ó bá tẹ̀ ọ́ ní kọ̀kọ̀. tó bá tẹ̀ ọ́ ní kọ̀kọ̀. wípé wípé. yé kí a lọ máa sin ọlọ́run mìíràn. ṣé gbọ́ àwọn ìrántí bíbélì kàkàlẹ̀ èjì ara wa gangan nìyẹn tó wá tì ọ́ ní kọ̀kọ̀ yìí pé àbí gbangba náà ni pé já mọ lọ jọ́sìn fún ọlọ́run mìíràn. bí ìwọ kò mọ̀ rí. ọlọ́run tó o mọ̀ rí. ìwọ kò. ìwọ gbọ́dọ̀. tàbí àwọn bàbá rẹ. nínú àwọn òrìṣà tí àwọn ènìyàn tó yí káàkiri tí ó súnmọ́ tàbí tí ó jìnnà sí ọ rere wọ́n kò gbọ́dọ̀ fún lẹ́sìn. wọ́n ò gbọ́dọ̀ fún lẹ́sìn. bẹ́ẹ̀ ni wọ́n kò gbọ́dọ̀ fèsì fetí sí ọ̀rọ̀ rẹ̀. o ò sì gbọ́dọ̀ fi etí sí ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ pé kẹ́ ẹ lọ sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́run. bẹ́ẹ̀ ni kí ojú kí ó má ṣe rú ọ. bẹ́ẹ̀ ni ojú ò gbọ́dọ̀ rú ẹ o. bẹ́ẹ̀ ni kí ìwọ sì má sì ṣe dá a sí. ọ ò gbọ́dọ̀ dárú ẹni bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má sì ṣe bò ó. ọ gbọ́dọ̀ bò ó láṣìírí. ṣùgbọ́n ṣùgbọ́n o. pípa ni kí ìwọ tẹ bá ká lọ sọ́wọ́ sàlẹ̀ lọ́wọ́ parí ẹ̀ gan ó ní ẹ pádànù. ọwọ́ rẹ kì yóò wà lára rẹ. ó ní ṣùgbọ́n àní sọ pé wọ́n lọ pa mọ́ lọ́dọ̀ àwọn ọlọ́run o. kò ṣe gbogbo èyí. a ní gbogbo ilé ayé lọ́dáwọ́ jọ pa. torí pé ọ fẹ́ sin ọlọ́run náà ní pé kọ́ lọ sí lọ́run that means bí ẹni ọba kéde ọlọ́run mẹ́ta fún wa bíbélì ni a lọ pádànù. Hmm, kí wọ́n kí ó sọ ọ́ ní òkúta kí ó kú. ó ní ká sọ lókúta kó kú ẹni ọba <laughs> la ilaha illallah tó máa jáde láti ilẹ̀ Egypt láti oko ẹrú. ẹ̀dàkùn ọlọ́run wo ló la àwọn ọmọ ẹsẹ̀ lóko Egypt lọ́wọ́ Fáráò Allah ṣé Jésù lọ́la wọn mo Jésù. èdè ẹ̀ tí ì dé. <laughs> ẹ wò ó sẹ́ni kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ ẹ̀dàkùn já jìnà sírọ́ ẹ̀ mọ̀ ìyá mi eléyìí ni sókè inú tọ̀rọ̀ èyí tí àwọn bara wa sọ ẹni tí ó gbọ́ alhamdulillah famarahaba ẹni ó bá sì kọ̀ náà ni alhamdulillah àwa ti sọ tiwa àbí ọlọ́run ọba yóò sì wá láǹfààní gbogbo ẹ̀yin náà ẹni tẹ́ ń tẹ̀lé ẹ mọ̀ wò ó ọba ní wọn ń kírun náà tóun tún tẹ̀lé ẹnìkan tí ń gbé ọ̀túnla kínní kan ó ṣe kínní kan hmm. ẹni kan ó ṣe kínní kan àkídà rẹ ọ̀padà wá jóná ni o ọ̀padà dọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ní abá mansura òfo ọjọ́ kejì ọjà hmm. ọlọ́mọdé alóṣẹ̀ ní ìyá ayé wa nínú òfo la ilaha illallah láti tóbi ọlọ́wọ̀n ọba màálà ìkínfi kò tíṣẹ̀ kan dúró inú al Allah subhanahu wa ta'ala tó ní ká máa fi bára wa sọ̀rọ̀ nínú sọ́ọ̀tì náà Quran chapter sixteen verse number one twenty five ó ní ìlà sabili rabbika bil hikma wàlímọ̀ ìsàtìlá hasan wajadilhum billati hiya hasan wa alam biman dalla an sabili wa huwa alam bil muhtadin ẹ̀yìn pèpè sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ọgbọ́n wà sí tó sì dáa òun ni ẹ ṣe ẹ mẹ́rin wá fún kẹtẹ bá ti fẹ́ sọ kọ́rọ̀ ó lè bá níyànjú àbí aláì tá a sọ yìí ọlọ́run kò fi sin ogun alẹ́ sin olóore la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-azim ẹ má jà gbàgbé ní ọ̀la inṣàlá bizinilá lórí ètò wa ètò yín tí a pè ní question and answer in faith inṣàlá suwal wa jawab fil akida so yóò tún wáyé ní aago méjì ní ọ̀sìn ọ̀la àbí aláàbí ọ̀nà kò sí ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore kọ́dẹ̀ dúró tì wá kọ́dúnmọ́ jẹ kọ́rẹ̀ wa lọ́sàn-án àti lóru. àmín la hawla wala quwwata. ilà ilà ilà ilà rí. ẹ dákun ẹ bá wa sí ẹ púrógámù yìí dáadáa. ẹ máa bá wa ṣí rẹ. kó go fáírà mm. kí lẹ́kṣọ̀ yẹn kó ṣiṣẹ́ káàkiri every part of the world. Mm. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ilayi anta rabbi wa anna abud. إيه. وأنت خالق وأنا مخلوق وأنت خالق وأنا مخلوق وأنت